الله الرحمن أخلاق وزين لنا من يب وبفضل وانظر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استودعناك ما علمتنا فارضله إلينا عند حاجاتنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفطارة عز المرسلين وإلهاما لملائكته وربي وقل ربي زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اخلي هارون أخي òdúdú níbi àzìrí wà á ti rí kí òbí àmúrí kéèdù sàbí akàǹgẹ̀lì rọ̀ wà náà dé kòrò kàǹgẹ̀lì rọ̀ innaka kunta bina basira qala qad utita su'laka ya Musa ويا أمة تعونيني أنا كتابكم كتابكم ويا أمة تعونيني هذا كتابكم كتابكم ولا تتركوه بالعداء أو يرى لها جرام فلا تتركوا للعلاج Thank you. فلا يدرك أعداء في من خطايا بعيد ولا يدرك به يا رب أجبنا السلام يدرك به ويا إنا لله ربي أليس والقرية الكبرى يا ربي يا رحمن أرسلك رحمة رحمة

قد سألت مني God إنا من يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونسلم على اكثر المرسلين وعلى اله وأصحابه اجمعين وعلى اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم هذا هو الحمد لله رب العالمين الحمد لله رب العالمين عبر الجهة بفعله وصلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn tó bá tẹ̀lé ànájú pẹ̀lú dáadáa tó ti gbà ìjàmà àti ìbẹ̀ fún wa. Abẹ́wà ìjọba wọ́n lápá nínú wọn. tó àtúngbẹ́rẹ́ ọlọ́gbẹ́ àfi dídú ọ̀rọ̀ náà níwọ̀n tó yé wa ma àfikọ́ àfihàn lánàá àtúnwá padà síbẹ̀ lónìí lè jẹ́ pé kò sí ìrànlọ́wọ́ kó ibẹ̀ tó bá ẹgbẹ́ àdúgbò fún ọlọ́wọ́n báyìí o kó wá ti jẹ́ bí tọ́lá àti ìwò ojú ìbẹ̀lẹ̀ ìjọba náà rọrùn. Àmì ìdàgbọ́ra lọ́rọ̀. Kótó pé yá máa tẹ̀síwájú nínú tẹ̀síwájú àwọn àyà àti àkàtẹ́yìn. Àwọn ẹgbẹ́ ọlọ́run wọ́n ń gbìyànjú lọ́tọ̀lọ́sẹ̀ tí ọlọ́run bá ti ṣe dáadáa fún àwọn náà. ẹnìkan wọ́n jíjẹ́ rẹ̀ fún alísìmísì láti ọ̀dọ̀ ìmáàmù wa ní ìmàdé ń bàlàfíà ọ̀kan ní ọmọ wa ní tó wà ní òkèèrè ibẹ̀ àwọn jẹ́nà sí wa tí a fún wa lówó ten ten thousand àwọn mẹ́fẹ̀ẹ̀fà ó sì bá wa náà lówó dídákọ̀rẹ́ náà. tó wà ní ìlú òyìnbó, ọlọ́pàá ti dáadáa fún ọ. Ọlọ́run tí dé láyọ̀ ọlọ́run jó bá wa láyọ̀ wọ́n ti rí ọlọ́run ìfìlà fún bẹ́ẹ̀ fún àmì àti gbogbo ẹ̀dá tó ti bẹ́ẹ̀ dà wọ́n ní ọlọ́ọ̀kan náà mú wá sí ìgbé àníyàwó àbẹ̀ ọlọ́ọ̀bà àníyàwó tó jama kámbà sọnù kámbà jẹyà láyé àti jẹ́ àmà. ni ọlọ́run fi rojọ́ rojọ́ ọjọọ rojọ́ sínú àlùkò àmì rẹ̀ yóò sì rán àdábì rẹ̀. Ìyá àdábì náà fi di fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́ fẹ́rẹ́. Kí àwọn láti àwọn ìjọba ní àjùmọ̀ Táwọn náà ń ṣe gbogbo àwọn aráyé ọ̀rọ̀ tòbájú àwọn bàbá wa àwọn àfa àtiwa náà tọ́nà ṣe wàhálà yìí tòbíjé wípé àwọn náà wá wípé ọlọ́run wí ànáfi wé wọn bá wa já ṣe wàhálà tó fi wá yìí ọlọ́run bá ti ṣe máa ń jọ wọn. wọ́n àgbà kan láti ṣe àdúrà wọn á nìkọ́ ẹ̀rù bàyà ràìmọ̀ ń wúra ìdáwọ̀ àfẹ́ bàbá àgbà ní má bẹ̀rẹ̀ àwọn bíi. Ọ̀láìmọ̀ ń bá owó ránàdà wà sí à. Àti gbogbo àwọn ọmọ tí wọ́n ti ṣẹ́ lórí wa bá ní ìjọba ní wọ́n fẹ́ sí ọ̀rọ̀. Owó jẹ́ àwọn ìdílé mẹ́jọ ó bàjẹ́. Àwa náà ọlọ́sàn àti ọjọ́ abáfẹ́ ìdínà. Sọ gbogbo ẹ̀yìn díẹ̀ gbọ́ náà àánú ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run bá ti ṣe fún àdúrà ìsí àti fún yín lójú yín yìí kọ́lọ̀ ń gbógbà. èyí tá à ń ṣe fún yín gbà sí ẹnì kankan yín ó mọ̀ níbi ẹ fàmí ẹ̀ bóyá ẹ̀mí ń sùn lọ́wọ́ bóyá ẹ̀mí ń jẹun lọ́wọ́ bóyá ẹ̀mí ń tajà lọ́wọ́ bóyá ẹ̀mí ń ṣe sáàní lọ́wọ́ bí wọ́n sì ń rọ́jò àdúrà léwa lórí láti gbà sí ní àsìkò tẹ́yìn òmà bá nígbà yọ̀ náà àwa àti ẹ̀yin lájọ́ ń fiṣẹ́ yìí àwọn táwọn ilé iṣẹ́ ń gbọ́ àjọ ṣiṣẹ́ yìí bí ẹ̀rọ àti bá a ṣe kíni bá a lábẹ́ lá bí ẹ̀rọ àti ń dá sọ̀rọ̀ fún kíra bẹ́ẹ̀ máa sọ lọ́rọ̀ ìjọkùnrin wa ìjọbìnrin wa sáàdì ààyè ilé ẹgbẹ́ sọ̀rọ̀ náà wọ́n pa tóko ayé nílẹ̀ òní tóko. gbogbo tí ẹnì kọ̀ọ̀kan yín fẹ́ ẹlòmọ̀nà ìwé lọ́wọ́. pàtó àjọ ń ṣe láyé yìí ọlọ́run jà lọ sí bẹ́ẹ̀ lọ́wọ́n lè fi àmọ́. ọlọ́run jà lọ á lọ á lọ di ìjọ ní àdìjẹ́nà náà àti gbọ́dọ̀ pàdé rẹ̀ fún wa wípé owó kú wá tẹ́ra wa ní àdìjẹ́nà àwọn àjọ ń ṣe láyé àwọn abẹ́lọ́ àdìjẹ́ ọlá àlákí àti láti jàmọ́ yìí tí ọlọ́run tí wọ́n mú tẹ láti bí ọdún díẹ̀ sẹ́yìn ó tún wá mú fẹ́ lẹ́sìn àmọ́ tọdún ìdí ń bọ̀ yìí ó tún wá fẹ́ yàtọ̀ ní mímúfẹ́ ọlọ́ba ní ó fẹ́ ṣe ọlọ́run ní ó fẹ́ ṣe ọlọ́run rọ̀ ọ́ àdúrà agbára wọ ọlọ́run láhàá ọlọ́run àkúwàtà tọ́ àyà bàkátà kàlánà afẹ́ máa tu lónìí kọ́ ọba ìjọba kókó wa tó. مفردات اللغوية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المفردات اللغوية إنما الصدقات الزكوات المفروضة مصروفة لأولى الثمانية أفادت اللام وجوب إنطائها لهم وأنها مختصة بهم لا تتجاوزها إلى غيرهم فظنوا الآية يبتدي تخصيص استيقاظ الزكاة بالأصناف الثمانية ووجوب الصرف إلى كل صنف وجد بينهم ومراعاة تسوية بينهم بسبب الاشتراك في الأكل وهو مذهب الشافعي رضي الله عنه وأن رحمه الله وأن أمر وأضيفه وابن عباس وغيرهم من الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين جواز صرفها إلى صنف واحد وبه قال لأئمة الثلاثة طب زكاة يبقى في مالي orígun kan inú ọ̀rọ̀ ẹ̀sìn wa ní orígun márùn ọ̀kan náà ń bọ̀ rẹ̀ náà ní ọ̀rọ̀ sàkáyì ó ní kí àwọn àbá pọ̀ lọ́rọ̀ lórí ẹ̀ lọ́sẹ̀ pọ̀ láròyé lórí ẹ̀ kí ẹni wọn bá ìṣe wọn ní sáǹpè ní sàkáyì ọ̀rọ̀ yẹn ní ọ̀nà mẹ́jọ la fi gbọ́dọ̀ pẹ̀sí àti ká sọ pé ọ̀nà igun mẹ́jọ ni zaka lè lọ. ìtòkùn aláǹfààní ilé yìí náà ni láàmù tó wà níbẹ̀ tó ní ìnáma sàdàkọ́ tó lè lè tó wà bẹ̀yẹ. ìyẹn ní yáàmà yìí pé kò kọjá mẹ́jọ sí ọlọ́ǹkà yẹn láàmù yẹn ìyẹn náà jẹ́ àmà yìí pé kò sí àtọ́dànà ńlọrọ̀ lọ gbogbo àbíkọ ọ̀kan tí ń bẹ́ẹ̀ lọ́kọ̀ áàmì ló ní ìtumọ̀ láàmù yẹn ló jẹ́ àmà yìí pé a lè fi kún pé ẹjẹ́ á tó ti fún ńtọ́lọ̀ ní àfikún yẹn àwọn èyí lágbọ́dọ̀ fún kò lè kọjá lọ́bẹ̀ẹ́ lómìn. èyí àyà yìí júwe fún wa ó náà ni pé ó jẹ́ àmà pé wọ́n ṣe sàkà ládàáyanrí fún àwọn ìran mẹ́jẹ̀ẹ̀jọ wọn àpé dandan ni ká náà dandan ni ká fún àwọn igun mẹ́jẹ̀ẹ̀jọ yìí tí mẹ́jẹ̀ẹ̀jọ bá wà sẹ́gbà mẹ́jẹ̀ẹ̀jọ yìí bá pèsè ká wọn. kí àwọn tí agbẹ́kọ̀ọ́ àti lọ́wọ́ àti bẹ́ẹ̀ lórí fóònù wa kálọ̀ síbi tá a kà lánàá yẹn ká máa wò ó lẹ̀ á béèrè kankan lórí ẹ̀ láìpẹ́ ẹ̀dá fún ọ. ẹ̀já lọ rí síbẹ̀ wọ́n dá akọ mẹ́jọ mẹ́jọ gbogbo abẹ́ fọlá láǹfààní bá mi dákọ̀ àníkà orin ilé ìfún wa oyè ká yàtọ̀ bẹ́ẹ̀ tí ò dáka bí ká ń wo wíníwíní. tó wọ́n ní bákan náà ọ̀nà tọ́lọ̀ ń gbà tọ́ yìí ó jẹ́ àkíyèsí pé bákan náà ni gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀jọ yẹ ẹnìkan ò ní ju ẹnìkan lọ. ìtawà kọ́ọ̀lẹ̀ yìí o mọ́síábù àfa wa ìmáàmù wa ṣé ò sáfè é ọbí àlá ní ìwé ọ̀dà ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ta ló fi sọ ṣé ò sáfè é. ẹ̀dá kan afẹ́ de ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ tó ṣe é ṣe ká tó padà síbẹ̀ mọ́mù sáàbì yìí sọ pé abẹ́jẹ̀ ìjọ yẹn wọn ò yàtọ̀ síra wọn ẹnìkan ò ní wa ó mọ̀ ta ni jẹ́ ó mọ̀ mọ́tò lónìí ó yá ni dáhùn ẹni ti kódà àwọn ẹ̀dá ti sọ ipò rẹ̀ yìí pé nọ́mbà báyìí ni wọ́n. Adẹ́kọ̀ọ́ ni. Àwọn méjèèjì àti ẹ̀dá bẹ́ẹ̀ kà fún wọn níbi ẹ máa gbọ́ ọ̀. Látọ̀dọ̀ ó mọ̀. Àti Ùzẹ́rìbà. Àti àbáwa Ibùnà Àbá. Òbí ọ̀yọ́ wà ní Húmà. وغيرهم رضي الله عنهم وغيرهم من الصحابة àtàwọn míì náà náà wọn fàábí pèsè àwọn tí a kà á lè lẹ́sẹ̀ sáni fàábí ànábì ni wọn Umaru fàábí ni Jùzẹ́bà fàábí ni àwọn bàbá fàábí ni. wọ́n tàbẹ̀rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn fàábí gbogbo agbóyé àti àtẹ̀lé àwọn sàábé àwọn tí ò rí ànábì lójú àwọn tí wọ́n gbà wọ́n ànábì àmọ́ àwọn yẹn tó rí sàábé kéèyàn tó di sàábé ànábì yóò rí ànábì lójú nígbà tí ń bẹ láyé yóò sì gbà fún ànábì yóò rí ànábì yóò gbà fún ànábì gbogbo yẹn bìdìwánu láàrin yẹn jùmọ̀ àyè ìgbọ́n ń dúró wọn àwọn àtọ̀ pé sàkáwò tí a mẹ́jẹ̀ ìjọba pé lẹ̀ báyìí àwọn àlekò bẹ́nìkan oṣù nínú wọn mẹ́jẹ̀ ìjọ yẹn sàkáwà tá a fẹ́ yọ hundred thousand yẹ two yẹ one million yẹ two million yẹ wípé a lè pé kí irú ọmọ amóhùnmọ́ ẹ̀yìn mẹ́jọ sí ọlọ́run ká ìyíwọ́ ní kálá ti kí ni làbò mú. gbogbo agbórí. naam. afẹ́ dájọ́ báyìí. afẹ́ mú ìdájọ́ wá. ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ yìí tó jẹ́ méjì yìí. èwo ló nípa jùlọ méjèèjì. kí sì ní ìdí tí ká fi nípa jù kan lọ. ẹ̀dá kò tá màá níbi kọ́nà wọ́n bàbá rí wájú ẹ bá mọ̀ lẹ́yìn ìjọba ti náwó ẹjẹ́ àmọ̀kọ̀ náwó bàbá rí lẹ́yìn náà ẹjẹ́ àbí àwọn tí ń fún yín náà nígbà tí ń fún yín àwọn lè àwọn lè tètè dáhùn. wọ́n fẹ̀ bá lọ. wọ́n bá ń sọ ni wọ́n ń bọ́ dáàbọ̀. dáhùn dáhùn rẹ̀. ìwọ ló ní pọ̀jù nínú mọ́tàbù méjèèjì. mọ́tàbù méjèèjì. àyùmá àkùwà wà àbá yìí ní òun dáhùn bá a fi àpọ̀tó yìí ààrẹ nìkan tó náwó mọ́. àbúté náà náwó ọ̀dà ẹnìkan ti kọ́kọ́ náwó sí ọya èyí ó rí kọ́ ti méjèèjì. kì í ṣe gbèsè àwọn jẹ́ fàájú náà ọ̀fẹ́ sẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà yìí ọmọ ọmọ ńlọlẹ́kọ̀ọ́ àfa yìí èyí táwọn kan ti sọ ohun lójútọ́dọ̀ ohun ló nípa àbí bẹ́ẹ̀ kọ́ ẹgbọ́n ti bẹ́ẹ̀ ní lọ́dọ̀ gbogbo àdúgbò hàn èyí dẹ̀ ti ẹ̀rọ náà lẹ́ẹ̀mọ̀ pé kàn án afẹ́kẹ́ má bọ́ bàbá lọ ní. afẹ́kẹ́ máa dìde láàyè ìkẹyìn náà lè máa sọ̀rọ̀ ẹ̀sìn ló ń jẹba ń wà. àkàkà máa gbọ́ lásán àkàkà máa gbọ́ nìkan. ẹ dápẹ́jà máa fọ́ ti ẹ̀jẹ̀ máa fọ́rọ̀ lọ́wọ́ sí ìbàjẹ́ ti pọ̀ ńlẹ̀ àwọn tí dayé bra àbá àti pọ̀jà àbá àti tọ́ wọn ayé ṣe lọ. àbábẹ́ ìṣe ń gbọ́ kìnìún ẹyọ kan ìdẹgbẹ́ ọgọ́rùn-ún àgùntàn. Gbogbo yé. Lẹ́gbẹ̀ẹ́ bíbà yìí, lẹ́gbẹ̀ẹ́ bí. Bàbá mi náwó a máa fi lágbájá ẹ sọ̀rọ̀ sí. Wọ́n yìí nà ọ̀gá ọjọ́ máa díwọ́ ọ àti ọmọ àdúgbò bí èèyàn kẹjọ kò wáyé pọ̀tọ̀ níbi tí ọkọ̀ wà. afọwọ́ tí wọ́n dé fìlà rúṣà yìí ẹ̀dá kò ẹ̀dìdé dàrú. kí ló kọ́ yìí? na abdulgasi ẹ̀bẹ́ nìkan tó kọ láàyè bẹ́ẹ̀ ni o olóòpọ̀ láyé ó bí a mọ̀ pé bàbá bí nǹkan ẹ̀ gbà á wọ́n tó jọra lójú gan. ẹ̀sẹ̀ tó jọra náà. tó lẹ́wọ̀ àádán. mo ya ìlú náà tó wáyé pọ̀. ẹ dákun ọ̀rọ̀ yìí ti mẹ́lẹ̀ ìtàkà afẹ́ yọ tàkà. ọ̀nà mẹ́jọ ọlọ́run náà lè mú lọ. afọwọ́ afẹ́ òṣàfẹ́ yìí sọ wípé àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yìí tí bá ti ń bẹ ọ̀nìkà pẹ̀ fún. ṣùgbọ́n àwọn àfàá wọ́n sọ wípé a lè fẹ́ nìkan ọ̀sọ̀ ẹ dákun àfa wa àǹfààní wo ní bẹ́ẹ̀nbẹ́ fẹ́ẹ́fẹ́ nìkan oṣù lábá kó fún àti ká kó fún àmẹ́jẹ̀jọ àǹfààní wo wà bẹ́ẹ̀. sẹ́wá sẹ́fù ìlànà sẹ́wá lánà ọ̀yẹ̀kẹ́ gbà. kò sábà níbẹ̀ lọ́dọ̀ sí ọ̀dà ẹ̀jọ́ kan ẹ̀dá kò wọ́n tó náà lọ́wọ́ kẹ́yẹ ìyá àbá níwà tí a bí òsì yóò ṣe káwọ́ sí kú rẹ̀ ìfọ́gbọ́dọ̀ tó jàmá a sọ̀rọ̀ nàbà fúlàní ẹ̀dá kan fẹ́ká máa fi gbogbo ara gbọ́rọ̀ a nà dáadáa nígbà tó wá jẹ́ pé àwa kan tó jẹ́ àìsọ bẹ́ẹ̀ lánàá láti ní ká fi rinlẹ̀ sínú ẹ̀mí wa lónìí sàkóṣàkà ìjẹ́sàkà ah, ah. sàkà ti tẹ̀sẹ̀ pé kọ̀ọ̀kan já hundred thousand ní sàkà náà ní sàkà ti wọ hundred million hundred million so àbàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé. yóò tètè mú òsìkò dáadáa bá kú. bàbá bẹ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nìkan oṣù a lè kó fóyàn méjì péré nu wọn nínú àwọn àrán yẹn. ìbéèrè mi wàá rè é mo ní káàkiri lọ́wọ́ bẹ̀. aha ẹ̀dá ká. ìran mẹ́ta fún wa inú yẹn mẹ́jọ ìyọ̀rọ̀ ni a fún bàtà pé ìran kan mẹ́ ìran kejì ìran kẹta ẹnìkan kà. ọ̀lẹ́gbẹ́ fẹ́ kàkún ni wọ́n. afáwa yìí kí ẹ dìde kẹta. ẹ̀ka mẹ́ta ń bẹ̀ ẹ̀ka mẹ́ta ń àlùmọ̀sàké ṣé ẹ̀ka ka ìdóhùn ibẹ̀ àbí ẹ̀ka tó ti tònú kwari ìdóhùn ibẹ̀ ní ọ̀pẹ̀ àwọn afẹ́nìkan tí ó kà tí ó tò mẹ́ta àkọ́kọ́ tí ó kà fún wa èmi náà náwó apá ìnáwó ilé àkọ́kọ́ yáyáyá alifọ̀kọ́rọ̀ alimọ̀sàké wàlẹ̀ áàmì lína àlẹ́ ha ẹ máa gbèlélẹ̀ wàlẹ̀ áàmì lína àlẹ́ ha kí ló kọ̀ rẹ̀ agbòdì àwọn kan ti máa ń dáhùn kwẹ́sàn báyìí náà lánàá láàyè kí a máa jókòó wájú báyìí lẹ́nu wọn ti dà fún àgbà gbogbo ayé ọ̀kan bẹ̀ ni àfa wa Sulaimana ẹ̀sà òkè kọlọmọtàlẹ́kùn mọ́ rẹ̀ ẹ̀yin náà dá àbá àgbà lóko ọlọ́run ọ̀kadì jókòó kábé bùkọ̀rọ̀ wà lẹ̀ masakin wà lẹ̀ wàlẹ̀ àmì lína lẹ́yà àwọn jẹ́ sẹ́lá rí kó làkájọ́ wà lẹ̀ afẹ́fẹ́ fẹ́yàn kan nù wọn afẹ́fẹ́ ní àbábá fẹ́yàn méjì alájùwà ọ̀sà mọ́ dáadáa fún náà lẹ́ta alìbùkọ̀rọ̀ àbí torí àti pẹ̀lú àtẹ́sọ̀ fún aláàdá ẹ̀sọ̀ fún apẹ́gbọ́ ti nípa tó lọ lọ́rùn sí ẹgbọ́nà tó lọ ọwà bí jẹ́ tọ́ka tọ́ka gbogbo ká wí lánàá lábẹ́ máa béèrè padà lórí gbogbo wí lánàá yẹ abẹ́ máa béèrè lórí ká má sọ ìjókòó tẹ̀síìdì ayé pé ti bá dọ̀ mọ́ dọ̀ nára irú àwọn adáwọ̀dà tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan yẹn nìyí àbàrà wa fèrè pé kankan ti ń bọ̀ ní ìsìn tá a sọ lánàá bóyá wọ́n tó kọ̀ sí ní òun ni wọ́n sì dágbére fún máa lọ máa bọ̀ àbá àlọ́kọ̀ òbí dàdà bí dáadáa láàárọ̀ yìí bí èmi. Mọ́lá ọ̀hún fẹ́ tó yẹ kó fi mẹ́tò sí nìyẹn nígbà táwọn fàábí lálẹ́ kó fẹ́ nìkan oṣù ń sìn pé kò sí dandan káfẹ́ fún wọn ọwọ́ á ku àdàbọ̀ yíyà àtàlágbègbè orí ara wọn àgbègbè náà fi tòkó orí ara wọn kí á ọlọ́run ọba ìjọba máa ń dín sọ ẹ̀kọ́ fún táníkà yìí bàbá yẹn tí òun tán òun dáa ní yìí wọ́n ní lẹ́yìn tó jẹ́ wal ma'na wal ma'na innama az-zakawatu mustahiqqatun li ha'ula'i al-ma'dudin duna ghayrihim وودليل على أن المراد باللمز في الآية السابقة لمزهم في قسم الزكوات دون الغنائم wọ́n ní ìtumọ̀ ní wípé ṣàká ọlẹ́tọ̀ sí àwọn yìí àwọn lọ́kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí àwọn lọ́lẹ́tọ̀ọ́ sí dúnàgẹ́rì yìí ẹlòmíì bá ń bẹ ńlẹ̀ àníkò yẹn amẹ́jẹ̀jọ ìlàpọ̀ tọ́lá ọlọ́run tọ́ka sí i wọ́n yẹ lè wá ń jẹ́ ìfẹsẹ̀lẹ́nà èyí wá ń jẹ́ àmà wípé lámọ́tò fi á ti fún ànábì wàhálà wàhálà nígbà tí ó gbé kàkà tí ẹ̀rẹ́ ká sọ pé kò pín lọ́ba kí lòun ọmọ yìí pé ẹni ọlọ́run ń tẹ́ ní ilé nǹkan òun kò kọ́ tọ́tọ́ oúnjẹ ni tí ànábì fún lọ àtẹ̀sí ọlọ́run ti fi mọ̀ yìí pé ń tọ́ fún yẹn lọ́dọ́ ti gbóhùn kí ẹlòmíràn lè bá àgbòdú mẹ́ kó lè gbẹ́nu lọ́wọ́ lọ́dọ̀ wọn á sọ ayà kalẹ̀ pé ọ̀dà o kó lè mọ o ó jẹ́ ẹni ò ṣe ní fèèkì ọwọ́ aka ìjẹta ìmú ìjà gbọ́ wípé ẹni tí ń rò wípé ọtọ́ sí oúnjẹ tí ń sọ̀rọ̀ yẹn kò sí màá fẹ́ jọ yẹn. sàgbọ̀lé àti pé káfà mẹ́kọ̀ọ́ mẹ́ yẹn máa ń yanjú gan táwọn onímọ̀ bá yanjú gan wọn ò kù wá kù ọpọlọ kẹjọ wa lò bẹ ìmọ̀ fi yanjú ẹ̀rọ ọ̀ma ní ìdí ìmọ̀ yẹn bẹ sí bẹ́ẹ̀ lábẹ́rẹ́ fi ṣe é. èèyàn tí náà mẹ́jẹ̀ẹ́jọ yìí ọwọ́ adálẹ́sẹ̀ ọ̀dà lápá kódà èyí náà tó dá máa wọn lówó tí wọn fẹ́ẹ́ fi tọ́jú rẹ̀ ká máa wá wáyà ebi yìí máa fi ti ti mẹ tí wá wọn kí làwọn èèyàn tí ọba máa ń kọ ọ̀rọ̀ gàkà ọmọ ọkọ lẹ́nu. wọ́n ló gbúdọ̀ yẹnu àbá yẹn ìdájú ni wọn fẹ́ sìn náà nílé ìbàdàn gàkà kálẹ̀ kọ́kọ́ lọ́wọ́ sí ẹ̀ bẹ́ẹ̀. adúlóde yẹn ìmọ̀nyábí ẹjọ́ rẹ̀ ti dé ọkọ̀ orí ilé ìfi ọjọ́ orí àti gbòdìjẹ́ lùkàn ni. gbogboyé wọ́n ní lílífúkọ́rọ̀ àti pé tẹ́pẹ́ ìkógun làbá wá kógun o tẹ́pẹ́ ogun àrọ ajagun akógun níta wá ń sọ yìí kò wá débi èèyàn àdìwá máa ti ẹni tó ní ìdí owó tó rọ́jọ́ lápá lẹ́sẹ̀ yẹn àdìwá lọ́wọ́ ti ẹ̀bí ọ̀rọ̀ tó owó ti di ọ̀rọ̀ ìkógun sí ìjàkà ìjàkà ọ̀kọ́jà àti tọ́lọ́ ń pè sí ẹ̀ ìnáma lórí náà wọ́n ní fúkarọ́ yìí alfakir man la mala lahu wala kasba من الفكار من الفكار لأنه أصيب فقاره وني wọ́n ní àtàkùn ní fúkọ̀rọ̀ ní wọ́n fi pàṣíwò lè yàn kò lówó kankan yẹn lẹ́yìn tí ò lówó kò nù nílẹ̀ kò níṣẹ́ lọ́wọ́ ẹni bá níṣẹ́ lọ́wọ́ kì í ṣe pàṣíwò ìjàgbọ́ ìjàmá bíríkìlà ni ọ́ kápẹ́ńtà ni ọ́ wẹ́dà ni ọ́ plọ́mbà ni ọ́ dráìvà ni ọ́ ó lè gọ̀ kálà ó sì lọ́kàlà tó ń gbò so èyí ti pàkírù díẹ̀ èyí ti pàkírù ló jẹ́ pé ló jẹ́ pé àgbọ̀dọ̀ sọ́ra wá tó lò sí ntọ́lọ̀wọ̀ bá táyé máa èyí pọ̀gbọ́n bá tara rẹ̀ mọ́ ntọ́lọ̀wọ̀ kà máa kọ̀ẹ́kẹ́ ìsọ́rẹ̀ lórí èèrò ìgbẹ̀rún èyí sọ́mọ̀ wè òòrùn ìjẹ́kọ́ òòrùn ìjẹ́kọ́ olóòtú lọ́rọ̀ ẹ̀ dàmú pàtíwù ni ó bá wọn àánú ìta àwọn ọ̀sẹ̀rì tọ̀bà tó ní tẹ́jọ́ lówó tọ̀bà tó lówó tẹ́lẹ̀kọ̀ ọ̀tẹ́lẹ̀kọ̀ jẹ́ kánú méjèèjì yẹn tó kọ̀ọ̀dìkọ̀lá kọ̀sánù wa ìdí nù ká fi jẹ pé má ti jẹ́ pé ó wáyé bàtà fún bàbá kó wá gbìyànjú òde níbẹ̀ fún ọmọ bá kó ń bá ń tẹ̀lé àwọ̀ kẹ́kọ̀ọ́ tiẹ̀ bó ti pé ọmọ gbàù yọmọ àyọ kẹ́kọ̀ọ́. èyí ló pẹ̀lú pé bọ́bá ti rà ń pàdé owó òní náà búlabúla síbi tí ọ̀dọ́ tí ọ̀dá mà pé dandan ní kó tójú àwọn ọmọ yẹn kí ẹ náà lè di olùdí èèyàn inú ìṣẹ̀lẹ̀ ayé wọn. Nà wọ́n ní masakin alimisi misikino abatu latọ yẹ kẹ́ni ma ti yàtọ̀ síra wọn sí labi ń sọ níwọ̀n bá ti yí wa yìí o fàtíhù lẹ́yìn tí ò lówó kankan lọ́wọ́ kò ní lẹ́ lọ́wọ́ tẹ́gbẹ̀yìn bá jẹ́ ẹni tí ò lò lọ àmọ́ ọmọ iṣẹ́ bọ̀tù níṣẹ́ yẹn lọ́wọ́ ọ̀tọ̀ ọmọ iṣẹ́ bọ̀tù níṣẹ́ yẹn lọ́wọ́ ń gbà yẹn bàtí náà sì kọ́ iṣẹ́ yẹn lásìkò yẹn. lásìkò yẹn lọ ọkọ iṣẹ́ tí yóò máa bá àwọn àgbà nínú ayé ẹ má lọ ọkọ iṣẹ́ tí ò lọ́la tó lè ká háwó. lánàá báwa gbájú ọ̀gá náà fẹ́ tí wọ́n ń ṣe fídọ́ọ̀mù rẹ̀ ní tí ọ̀rọ̀ ni o ara àdáná ni o wọ́n á máa kọ ọjọ́ máa ṣe fídọ́ọ̀mù rẹ̀. nígbà ọmọdé ọkọ̀ bí ẹgbẹ́ bí tàà gbóòdé látòkò tí wọ́n bí a ń yọ agbó ìdànù tí wọ́n dà sí ìgbà yìí agbó ní bátìrì ìní dákọ̀ sẹ́kẹ̀ pàtó ní sùn àmá èyí náà máa tẹ́tẹ́ pé lódòdó wọ́n fi ń jẹun ní ìsìn àmọ́kọ̀ lọ́la lọ́la èyí náà máa ò wọ́n ìfà afẹ́fẹ́ àbùkù kan nàìjíríà ló ń bẹ̀rẹ̀ o lọ́mọ ilẹ̀ ọ̀dá nàìjíríà lọ dá lọ́la sí ìsìn èyí wọn lọ́nà ọ̀ má tẹ̀ bá ti yẹn o lè wá sí ibi kọ́ o ọ̀rọ̀ òkè dáadáa fún wa. wọ́n ní kí mẹ̀sìnù jẹ́ mẹ́láwù máa lò ní àwòtẹ́sígbó láàyè sí i mẹ̀sìnù lẹ́fẹ́ kó lówó lọ́wọ́ àbóníṣẹ́ lọ́wọ́ àbá kò tó ń ṣiṣẹ́ tó sọ́pọ̀ sí ti ń gbogbo ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀tẹ̀lẹ̀. tó bá jígò tán lẹ̀ tó sì ń tà wọ́n ti ń ra àti sẹ́yìn ẹ fi ń ṣe yẹn iṣẹ́ yẹn ń lọ bó kò ká kò ká. bí ọba fi sẹ́yìn tó fi rí tàbó ṣe bọ̀dé tí ó mú wá ọ̀ka lọ́mọnìyàn fi máa ṣe làákà ìtìtì máa fi ṣe sòrò kó o tó dáwọ́ ní bùkátà tí ó máa ná ọ lówó wó kó o ti ń lówó náà. máa náà ó sì máa wojú ẹni tí ó ràn lọ́rùn yẹn. ọwọ́ àwọn òun náà ràn lọ́wọ́ làákà ìtàwọn ni ó àwọn ẹni tí wọ́n kò lójú mo bá ń lọ tó o bá ń bọ̀ títẹ̀ yẹn bá lọ déédéé tó o sì ní mú tẹnìkan mọ́ tẹnìkan pátá tó ń wọlé pátá ọ̀rọ̀ láti dúró ó sì láyé àgbà ayáta yẹn bẹ̀rẹ̀ àwọn ọlọ́run kó fún ọ ẹgbẹ́ mélòó ẹni ẹ bá mú five thousand wọlé tẹ bá pè sọ́tò pè lọ́sì ẹ sì ní máléèjì kódà tí ó kúrú one thousand lẹ̀ tẹ̀lé ìpamọ́ ẹ sì ní ayé máléèjì lọ ọ̀dọ́mọlúàbí tí èsì pé ọbí ẹni àbùkù láwùjọ ọ̀jẹ̀ òun mọ́ mo bá kù káàkiri nípa tó ń yọjú bí pẹ́pẹ́pẹ́ sí ọlọ́run àti ó ṣe ẹ̀rí bọ́. bàbá ńlá ìyẹpẹrẹ ní fọ́mọnìyàn kọ́ máa kọlu sí ẹ̀gbẹ́ ẹgbẹ́ rẹ̀ pé ẹ ràn mí lọ́wọ́ bàbá ńlá ìyẹpẹrẹ ni. sọmọdé bá dé lẹ́bù rẹ̀ lọ́jọ́ pé ìjọba rẹ̀ nìyẹn ọgbà pọ̀lọ́ ni. kìí fọ́n lọ pé wá ní bẹ́ẹ̀. ká máa fojú ìyẹ̀bẹ̀rẹ̀ wo àmọ́ òun gan ni ní pé òun gbà fọ́ lọ́rọ̀ ní ibi tó ló wù mí. àwọn ọ̀rọ̀ á máa fi ra wa bẹ́ẹ̀ sátàdà ń wọlé níjọba ọkùnrin ó lè pé jọba ìbẹ̀dẹ̀ pé tí ìyẹn ọkùnrin ó lè kú yìí ó lè kú sí pé owó ọkọ̀ pẹ̀lú tí ọlọ́run pé kọmọ àrí ní àmì ẹ̀dá kò tó wá yẹ kí ẹni bẹ́ẹ̀ tó wá máa nàgà tí tí ó tún yẹ tí bùkátà rẹ̀ ọkọ̀ ìyàwó kan ló ní ọmọ kan ló sì yí ní àìpẹ́ pẹ̀lú àwọn ọlọ́run kọ́lọ̀ ọmọ yẹn ọmọ kan ó di méjì ọlọ́run àti máa a máa da ìdẹ̀kùn gbogbo ẹ̀dá gbà míì ẹ̀yọ ọ̀gá ni wọ́n rí sí yọ́bà nílé òjì. Wọ́n ó ti ra ẹ̀rù ọmọ ẹyọ kan sílẹ̀. Yọ́bà jábọ́ tó yóò rí sí lẹ́sẹ̀. Dájá ní kẹ́ ẹ̀rọ ra ẹ̀rù ọmọ kejì. Oúnjẹ bẹ́ẹ̀ máa fún wọn yóò yàtọ̀ nígbà máa bẹ̀rẹ̀ pẹ̀lú àyíká báyọ̀ dàbẹ̀ ti dé wọ́n bú ẹlòmíì ńgbọ́ wá dàgbà àrá tó wá ní mọ́fínàlókù nítorí pé lọ́dọ̀ tí wá bí nínú ọdún tó lè gbígba ọ̀pọ̀ ọ̀kan lẹ́rùbá àwọn pọ̀ lẹ́rùbá nílẹ̀ pọ́ọ̀tọ̀ nílé obìnrin ní tí ẹ bá ń wo ẹ̀dá mi ìtòjókòó wájú yìí pé ẹ̀sìn wo yorùbá mẹ́ta ló abẹ́ abẹ́ ìlànà ìyàwó mẹ́ta. yóò máa ẹ bàbá kó wọn lè bá wọn tí ẹ kọ́má ní kó mẹ́rin pẹ̀lú ọkùnrin lọ ká wọn lẹ̀ tí ìwọ ni bá rí. Ah, ọ̀dà náà tí wọ́n yẹ pé ẹ̀rù bá pọ̀ ńlẹ̀ àpò láti tóbi mẹ́wàá ńlẹ̀ ẹgbẹ́ ìdílé náà méjì ni olùdókòwò pé ẹ̀rù pọ̀ nílẹ̀ pé ẹ̀rù pọ̀ nílẹ̀ kí wọ́n di ẹ àbọ̀ ẹ̀sìn méjì àjàkù ẹ̀sìn méjì ìlú ọdún kọ́ ọmọ yìí. bó ṣe máa ń pọ̀ nílẹ̀ tí wò ti rọ ọmọ mi náà fún ọmọ tí wọ́n kọ́ ni àtúbẹ̀ ní kọ́ ọ̀fẹ́ kọ́mọ kọ́lọ̀ bá dákùn pẹ̀lú wọn. Ìṣẹ̀lẹ̀ máa ń sọ̀rọ̀ pé pẹ́lú Jẹ́ǹsọ̀ nìkan lọ́pọ̀ yẹmọ ọkọ̀ ọkọ̀ tòkò ọkọ̀ tòkò. Oníṣẹ́ lọ́pọ̀ kì í fẹ́ rẹ̀ òòrò. Gọ̀ká mìsíkìn ni ẹ. Ẹ ti máa wo bẹ́yìn ọ̀bá sánà káàkiri ìwọ̀n ó tú. Òun gẹ́gẹ́ fún ara ẹ̀ òtú ẹ̀ láti rí. A tẹ́lẹ̀ pé ọwọ́ pé kì í máa kì í máa jẹ́ aláwa àdúgbò ojúmọ́ ohun tó rí bá ń bọ̀ wọ́n lẹ̀ tọ́ka oore ti pé èèyàn gidi ní kìí fèrò sí ẹ̀bọ̀ tí wọ́n bí ẹ bá lọ ọkùnrin gan gbówó fún nígbà èèyàn bá wọ́n sọ bó wọ́n ṣe máa fẹ́ máa dámàrà orí tí wọ́n ti máa dámàrà ẹ̀ sí. alọ́mọ kẹta máa fi fún un. pé à iṣẹ́ yẹn àbá yóò ṣe dáadáa àbá yóò ṣe dáadáa ẹran ní ẹran ní kíní yẹn ọmọlúwàbí àbájọ ojúmọ́ bá ti bá tẹ́ bá ti gbọ́ lẹ́bí àwọn èèyàn ọ̀bẹ tọrọ owó lù. bí a bẹ kó láti bí ìtúkàlẹ́ níbẹ̀ wọn jẹ́ kó ní òkè ní jalè mọ́tà tó ti gbẹ̀lá rẹ̀ àti ọlọ́run kìíní yẹn wọ́n yàrá ilé ìbò ló ti dà kẹ́kọ̀ọ́ yàrá kò ló ti lè yàn à wọ́n bá dà kẹ́kọ̀ọ́ ní ọba ń bẹ̀rẹ̀ ká sọ̀rẹ́ kí ọ̀rẹ́ yìí ti jágbọ̀n tó a ti pé ọ̀rọ̀ ara rẹ̀ lọ́wọ́ òun tí màmí ṣe ń sayé ara rẹ̀ tó bá fi ràn lọ́wọ́ bá ti gbọ́ yá ní ìsinmi ti kọ́ wọ́n máa sọ̀rọ̀ bí ẹ̀nà bí ẹ̀nà lójú rẹ̀ ní ìsìn ní ọmọ tí a sọ gẹ́gẹ́ mọ́ ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ti yanjú òun ọ̀rẹ́ tó tí a sọ yẹn ní ọdún ọ̀rẹ́ méjì wá wọ́n jọ wa sọ̀rọ̀ ní o ní ọlọ́run wọ́n tẹ̀jọ́ déńjọ́ náà ó sì ní òfẹ́ rí ìmú ọ̀fẹ́ tó sojú ọ̀rẹ́ ọ̀hún nígbà tí ìsìn máa tó fẹ́ sọ nígbà tó ti gbé yá sọ̀rọ̀ ó ti sọ ọ̀rọ̀ mi ó ní ó lò fẹ́ sọ ọ̀rẹ́ tó wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó fẹ́ bà náà jẹ́ ẹgbọ́n mi náà bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ bà náà jẹ́ yóò jẹ́ nílò lọ ó ní ìsìkínù nìyẹn o. wọ́n ní tó jẹ́ pé

àwọn táríkà ni wọ́n ní tẹ̀pé wọ́n bọ̀bọ̀ ọjọ́ ojú omi ní àwọn yẹn ní wọ́n ní ìyẹn kò tó ní ọlọ́wọ́ àpẹ ní mọ̀tàkì láti mú ẹ̀rí tí ó nìyẹn. wà á nà ó alayhi salatu wa salam kana yas'al al-mastana wa yata'awwadu min al-fasl. wọ́n ní àmẹ́sẹ̀ láàrọ̀ sẹ́ta ìmọ̀ àfọlọ́ọ̀ wà sọ̀tún kọ́lọ́ sọ̀lá àgbẹ̀fẹ́lẹ̀ àwọn ọlọ́run ìní àwọn ìdígà tó lè pàtó wọ́n ti ní irú àwọn náà bẹ̀rẹ̀ ọmọ tẹ̀lé ọjọ́ lójú àmọ́ ànàbí àmọ́ sọ pé kọ́lọ̀ ọba àlejò ọláwọ́ tí òun ní ọ̀kan nínú àwọn màtàkì òun ọ̀rẹ́ jẹ́ ìdí olùmúdú bí àrẹ́fẹ́fẹ́ ilé làbújá lẹ́kọ̀ọ́ nìbàdàn gbogbo sí ìlú sí ìdí ọ̀rá ní tẹ́yà ní oṣù mọ́ ọlọ́mọ bí a bú ṣe wá wọ́n fi jẹ nìkan kan wá lẹ́yìn ìbàdọ́kọ̀ lẹ́yìn ìbàdọ́kọ̀ lọ́dún èkó sí ní èkó ajáṣẹ́mọ́ lọ́kọ̀ ọ̀dọ̀ jáàmù lọ́dún èkó ní lọ́dún lọ́dún ìpọ́ o yọ máa hàn ní ìjẹ yìí. àmọ́tọ́kọ̀ rẹ̀ bá lọ́dún èkó bẹ́ẹ̀ pé ó dàbí wọ́n jàmbá sí wọ́n lọ. èèyàn bá wọn. wọ́n ni àmìlì ìnà àlẹ́yà ẹ̀sẹ̀hùn àtàrínà ìtàfíìlìá pọ̀jẹ́mọ́ ìhá wọ́n mú lè jùbá. àwọn tó lọ́pù ní wà lẹ́ àmìlì ìnà àlẹ́yà tí a náà wọ́n ni mo alẹ́ fásitì kò lóbo hom kọ́wọ́mọ́n àfìlámù ونيتهم ضعيفة بالإسلام فتستالف قلوبهم أو هم أشراف قد يترتب بإعطائهم ومراعاته إسلام نظرائهم وني àwọn tọ́lọ̀ ń sọ pé wọ́n mú ààlà pàtì kò lóògùn hàn àwọn tá a máa fi ìtàkà pàdé lómara kẹlẹ́wà gba ìsìláàmù wọ́n náà àwọn tẹ́jọ́ ń gba àmọ́ imani mo fi lágbára imani mo fi kí ni o lágbára àwọn abẹ́ kí mọ́ kọ́kà wọn ò lè dáadáa ẹ̀yà sàkájú wọn ẹ̀fọn sàká abẹ́nà wàlíkọ́lá fún àní ìdá máa fi pèèyàn ní àbúrò tí ò ṣe súnà ẹ̀yẹ polówó ẹ̀dàlókòwò ẹ̀dàlókòwò ṣe fídọ́mù fún ẹ̀sàn owó tòkú ọmọ rẹ̀ ẹ sọ pé kó mú kan wá ní ọmọ ẹ̀pẹ́ màbàtọ̀ kò ní bẹ́ẹ̀ tẹ̀yí mọ́ ẹ nípa lọ́dọ̀ ẹ̀jọ́ lọ́wọ́ lọ ẹ jọ lójú ju àná ìyá lọ ẹ̀yin ò ní bẹ́ẹ̀ tẹ̀ yọ̀bẹ̀

a máa ń ná àwọn olówó ju olówó gan ní ìpínlẹ̀ wẹ́sí pọ̀lọ́. pépé wọ́n máa gbé àfáàná ẹgbẹ́ bùkátà lọ́ba ọgbọ́dọ̀ gbọ́dọ̀ ìbò lórí a máa ṣe ìpàdé ọdún ìbò lórí a máa